أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته ورحمة الله وبركاته a ń tọrọ ìkẹ́ àti ìdẹ̀ fún aṣíwájú ẹ̀dá olùfẹ́ wa àfáwà àgbà annabi wa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́wọ́ ọba kọmọ bá nábi ní àtàwọn ará lè àtàwọn sọ̀hábà ń bẹ̀lọ́wọ́ ọba kó sánú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jàmá lọ́mọdé àti lágbà ọlọ́mọsáfà náà yíwa pẹ̀lú àtàlùkì àmà òní tó ń jẹ́ orúkọ kejìlélógún oṣù Ramadan 1447 lẹ́yìn jíra ní Muhammad sallallahu alaihi wasallam láti gbòrò Makka lọ sí Madina an bá dùkù tafsir wa lọ ní markaz wa markaz Umar bin al-Khattab al bai sura ta ti bẹ̀rẹ̀ ní òní ìpínlẹ̀ ní sura 41 àbí aya sura tó aya 41 الذين إن مكناهم في الأرض نعم أعوذ بالله من الشيطان الرجيم من همزه ونفخه ونفخه الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة ولله عاقبة الأمور الله أمر فواه الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله العاقبة الأمور الحمد لله الله بانكي وأنه آية لقليل الذين إن مكناهم في الأرض àwọn tẹ́gbẹ́ tẹ́bá gbà wọn láàyè lórí ilẹ̀ tá fún ọlọ́gbà lórí àkọ́mù sọ láyàtà wọ́n máa bẹ̀rù dúró wọn nífẹ̀ẹ́ òṣèré kò sí bí wọ́n ti lọ́lá tó wọ́n máa ipá wọn kírun àwọn ọkùnrin wọ́n máa kírun lásìkò pẹ̀lú jamaa mẹ́ka sí tọ́mí pè mí àwọn obìnrin wọ́n máa kírun lásìkò wọ́n sì máa rán kí wọ́n ta o zakat wọ́n dẹ̀ máa yọ zaka irú wọn ni Sayyidina Abubakar Siddiq radiyallahu táwọn kan bẹ́ẹ̀ máa torí kúrò àwọn ilé zaka sidna abubakar siddiq ó ní nkata alwaayi wa tamma dee ayan kusu anna hayyun àwọn kan láwọn ilé zaka mọ́ ní ara wọn nkata olówó gbogbo tí wọn akama wa imma kanna un fil adha wọn tó gbọ́ alọ́wọ́ bá wọn láì balaba lórí rẹ̀ akamu sọ̀rọ̀ àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ lẹ́gbẹ̀dá ń kírun yìí lẹ́yìn náà wọ́n á tó zaka wọ́n dẹ̀ yọ zaka mẹ́ta ọlọ́run yóò kásẹ̀ ní abọ́ká nínú agbókù sí wọn gbogbo àwọn ọmọ ọ̀rùn kọ̀tọ́ bàtà wọn bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ní àjá fi wọ́n lè alẹ́bí bẹ́ẹ̀ kó ní àṣẹ kó nu ìjárò tó ṣiṣẹ́ ọlọ́sẹ̀lẹ̀ mi onírara ìkẹta àlùwà yóò àyè ti kọ́ sí wà yìí wọ́tẹ́m madín ẹ̀sìn ti pé àyẹ́nkóso àmì hayón sẹ́bi ọmọ ẹ̀sìn ọmọ dígbò wà láàyè lá alá náà wà á máa rò bí màá rò fún màá pàṣẹ dáadáa wọ́n pàṣẹ dáadáa islam ونهوا عن المنكر ولما قابروا ولله عاقبة الأمور الله لن يعتبتور ولا جات بتاني قود الله على أمر بقوا على أمر عتبتاني بيس دا والله لوع نعم وإن يكذبوك فقد كذبت قبلهم قوم نوح وعاد وثمود وقوم إبراهيم وقوم لوط وأصحاب مدين وكذب موسى فأمليت للكافرين ثم أخذتهم فكيف كان نكير فكأي من قرية أهلكناها وهي ظالمة فهي خاوية على عروشها فهي خاوية على عروشها وبئر معطلة وقصر مشيد أفلم يسيروا في الأرض فتكون لهم قلوب يعقلون بها أو آذان يسمعون بها فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور ọlọ́run wá ń fi ọkà nábì Muhammad sallallahu alaihi wasallam bàrẹ̀ kọmọdàmú ọlọ́ni wọ ìkọ̀zìbó kàtúbàtì olókùrọ̀ kalabat qabla nǹkan ọmọ náà àwọn èèyàn tó síwájú wọn náà pé àwọn ànábì wọn lókùrọ̀ àwọn èèyàn nábì ló pé wọ́n pé bàbá yẹn ní òkùrọ̀ wà àtàwọn àádáwà wọn pé ànábì Hud lókùrọ̀ àtàwọn Samúdáwà pé ànábì sọ́ọ̀lì وقام إبراهيم أما ينبي إبراهيم بابا يفضي داتنا أتبلو قرى وقام اللوت أما ينبي لوت أما أتبلو قرى ما جيكا أما تونت ولو قرى بقبيانو وما بانك وأصحاب المدين أولا مدين نطع نبي شعيبنا لو قرى أقرب موسى علم موسى عليه الصلاة والسلام أبو كيلو وأبو وأنت ولو قرى فأمليت للكافرين مواد دي وكفر لك لك mo jẹ wọn lẹ́tẹ̀ gbogbo wọn fẹ́ mọ̀ ń ṣe fún wa àmọ́ wọn ọ̀gbárọ̀ ọba gbọ́ súnmọ́ àkásíhùn lẹ́yìn náà mo wá gbá wọn mú ọ̀kẹ́ ìfọ̀kà náà kí ebó ìdáwí ìlú ọlọ́ọ̀bá bó lè tó lára wa ọ̀ká ayé ní kẹrìyẹ́ ti ayé máa yé فهي خاوية على عروشها وبتي أجاوتي كالي ودي جاهرو ودي وبئر مؤتلة أو كان قاوة دي داك باتي لنك كون قمين بي مرأة ودي بي يجاورو وقصر المشيد أتوا في لا شوية تقلوا وقتا لا وصموا دولة قجوا بقوا باتا فلم يسيروا في الأذئان كافي بلدي أتسابوا كاكري كانوا يعوانين لا تلاتي بلدي أورو فتكون لهم قلوب تواني أقل ثم في رنوقك يعقلون بها ثم في كني ثم في رنوق لكاي أو أذان يسمعون بها بكتاب بلو فإنها لا تعمل أبصار كده وجد فني تقفل هدفه وإن لا تعمل قلوب التي في الصدور أو كلمة بفن ما أما أما يا ما قلبه أما هو ẹni tó fọ́ lójú kọ́lá ń báwí ẹni tó fọ́ nínú tó fọ́nú ìbálòpọ̀ ọfọ́nú ọgọ́nù ìgbà ojú ìbáṣe náà ọba eléyìí fọ́nú nù ọlọ́mọdé afọ́lójúmọdé afọ́nú ọlọ́wà ọlọ́wà ń kéde. ويستعجلونك بالعذاب ولن يخلف الله وعده وإن يوما عند ربك ربك كألف سنة مما تعدون وكأي من قرية أمليت لها ثم وكأي من قرية أمليت لها وهي ظالمة وهي ظالمة وهي ظالمة ثم أخذتها وإلي المصير لا يعمدون بل كما ضاء وما كانوا يستاجلون لك بالعذاب يتوني جغتل يتوني جغتل يتوني جغتل ọlọ́wọ́ bá dẹni wọlé yíò kò ní fọdún lọ́wọ́ wáhádá ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala láìláìláì يخلف الله وحده ألون ني يدي ولا لا وان اليوم عند الله عند ربك كألف سنة مما تعود تلو باني وجوكا يلا يوباني واني ممبا والله نكو دال كو دي كو يلا غودو ogun ọdún kéré ọjọ́ kẹtọ́lọ́wọ́ bá ṣàánà wọ̀tàálá ẹgbẹ̀rún ọdún ni ní òǹkà tí ní ìdí ẹgbẹ̀rún ọdún ni وكاين من قرية أمليت لها العوى أي ميني أما مينا تعدوا لك وهي ظالمة تكون وانسيابوسي وانسيابوسي وانسيرو وانسيرو ولقوا مسمتني ثم أخذتها لما ما أقباموا وإلي المصير أبيني لن قبوا يوم لغسي láàrin sọ bá máa síwájú wa tòbí náà kó mọ́sàbòsí òun àwọn kan mọ́sàbòsí láì náà wọ́n bí tọ́lọ̀ wọ́n kù sí ó mọ́ sábò sí o àbòsí ọ̀dá o gbogbo tó máa ń ṣe kí wọ́n sábò sí dákùn dáwọ́ kò bẹ̀ ọlọ́run ni wọ̀nyí ẹ̀gọ́ lónà wọ́n gba alábòsí nílùú yẹn tó máa àkásù ọlọ́gbà máa gbà wọ ilé ẹ̀nà sí ọ̀dọ̀ wa ni gbọ́n kọ́ padà sí kórì yá ayúwa nà kórì yá ayúwa nà tó ìlànà أنا لكم نذير مبين فالذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة ورزق كريم والذين سعوا في آياتنا معاذين أولئك أصحاب الجحيم kò yá ayéwá náà fi sọpọ́yẹ ènìyàn gbogbo ẹ̀ ní pẹ́lọ́dá mùsùlùmí ní káàkiri ní ẹlẹ́sìn ní gbogbo ẹ̀ mọ́kànlá pẹ́lọ́dá ìnáma analakum nàbẹ̀rún mọ́bí dájúdájú ìlú Muhammad sallallahu alaihi wasallam sí mọ̀ òjítọ́lọ́ fún yí dájúdájú tí mọ̀ jẹ́ náà tó gbàgbọ́ tó gbàmí gbọ́ wọn amílù sọ ẹlẹ́hẹ́ tó lẹ́yìn ṣiṣẹ́ rí lẹ́hùn makfiratun ọlọ́run máa foríjì ọmọ ènìyàn lè mẹ́sẹ̀ lọ́wọ́ bá ọlọ́run máa forẹ́sẹ̀ wọ̀dì wọn wọ̀rùkùn kẹrí mọ́lẹ̀ síyáàdì kí alákùnrin fún wọn ayé àrìjẹ́nà àrìjẹ́nà wọn lọ́dọ̀ tó áwọ́ fi ààyè àwọn tó ń gbìyànjú lórí àlámẹ̀rí ọlọ́ọ̀bá wọn àmì ọlọ́ọ̀bá أصحاب الجحيم أولا لإرونا الجحيم أولا ما سوالي الله وما أرسلنا من قبلك وما أرسلنا من قبلك من رسول ولا نبي إلا إذا تمنى إلا إذا تمنى ألقى الشيطان في أمنيته فينسخ الله ما يلقي الشيطان ثم يحكم الله آياته والله عليم حكيم ليجعل ما يلقي الشيطان فتنة للذين في قلوبهم مرض والقاسية قلوبهم وإن الظالمين لفي شقاق بعيد وليعلم الذين أوتوا العلم أنه الحق من ربك فيؤمنوا به فتخبت له قلوبهم وإن الله لهادي الذين آمنوا إلى صراط مستقيم الله أبا بيه مثلا في ومن تعالى الله أبا مسي أقول أقولنا بإسلام لا إله إلا الله وما أرسلنا من قبلك من رسول بين آراء وديشك هو النبي محمد صلى الله عليه وسلم ولا نبي أبا نبي إلا إذا تمنى ألقى الشيطان في أمنيتي ثم أبا ديش الله أبا شيطان وصل يتكي الله لبنوه يو يتكي الله أنه يجرون معنا فينسح الله ما يلقي الشيطان الله حديث الشيطان كبير الله حفوه الله أكبر ثم يحكمه lọ́wọ́ àyàtì ọlọ́wà mú ọ̀dájọ́ ti àmì ti àyàtì yóò fi nílẹ̀ wọ́lọ́wọ́ alímùn hakim bẹ́ẹ̀ ni ọlọ́ọ̀bá ní gbogbo ìmọ̀ sí ẹni gbogbo ọgbẹ́ta ọlọ́ọ̀bá ni يجعل ما يلقي الشيطان فتنة للذين في قلوبهم مرض èyí ṣètọ́ fẹ́ gbé wáyé ọlọ́wà sí ní àdánwò fáwọn tí ìgbò ń bẹnu báyà àwọn mùnáfikì ni ọ̀kọ̀ sí ètò kòlóòbì àwọn tó ń tọ́kàn wọn ti rí tó pé wọn

لتخبط لأوا قلوبهم قوقا ولبع رسي يقولون يا عبد الله بن السلام عبد الله بن السلام يهودني يهودني nígbà tí ó ti wà Mádínà ẹnà pé àwọn Yahud ìjọba fi bínú sí wọn ni pé ọ̀pọ̀lọpọ̀ wọn mọ̀ òótọ́ àmọ́ àwọn ọ̀tẹ̀lẹ̀ àwọn díẹ̀ tí wọ́n mú tó wọ́tẹ̀lẹ̀ wọn á ti wọn nínú àwọn táwọn Yahudi gbé gbógun gbogbo wọn tẹ́tẹ́lẹ̀ àwọn Yahudi wọ́n ti kó lọ sí Madina tí wọ́n ti júwe Madina fún ẹ pé bẹ̀rẹ̀ àdẹ́bí ọlọ́run ti tọ́lọ̀ tó bàláyé pẹ̀lú ọkàn pé láàrin àwọn ni ọlọ́run ti pàdánù ìgbà ìdílé àwọn ará Yahudi mẹ́ta ló wà gbọ́ Madina tó ti lọ sẹ́tù sílẹ̀ tí láàrin àdọ́mọdọ́mọ wọn inú wọn ni àwọn Bani Kaina kọ́ àwọn Bani Kaina kọ́ àwọn Bani Kaina kọ́ àwọn ni wọ́n wà ní gbòòrò Madina ní gbòòrò gan wọ́n wà àwọn ni wọ́n ń rọ bí pàntíkà à ń rọ ìjà ní àgbésàdá ní abọ́ ní gbogbo ẹ̀rọ wọ́n ṣe àwọn akẹ́kẹ́jì wọ́n pè ní bàní nàìjíríà àwọn wà ní outskirt nàìjíríà lẹ́gbẹ̀ẹ́ kan àwọn bàní kòrẹ́ìzà àwọn wà lẹ́gbẹ̀ẹ́ kejì àwọn bàní kẹ́nàkọ́ inú wọn nígbà tó lọ́wọ́ fẹ́ sànú àwọn tó lọ́wọ́ fẹ́ sànú Abdullahi bin Salam ó nígbà tí Ànábì Muhammad sallallahu alaihi wa sallam tó dé Madina àwọn èèyàn ń dà lọ bẹ̀ olóòdà wa sọ fún àwọn mọ̀lẹ́kí òkúrẹ́ já lọ já lọ dọ́ Muhammad sáré o ó gbà tí mo dé dẹ̀ tí mo wojú ẹ̀wò mo rí pé ojú rẹ̀ kìí sojú òkúrọ̀ gbogbo ẹni ẹni rẹ̀ tí bá rẹ̀ mi rẹ̀ yóò mọ̀ pé àìní rẹ̀ lẹ́yìn ọjọ́ ìjọba ọlọ́mọ fún ní furkan furkan náà ni ìyàtọ̀ láàrin irọ́ àti òótọ́ Abdullahi bin Salam ó ní ọ̀rọ̀ tí mo kọ́kọ́ gbẹ́ lẹ́nu ànábì Muhammad sallallahu tó fi pàtàkì níbi ni ẹ̀rù oníwọ̀n àti ìjọpẹ́ ayá ayíwọ̀ nìyànṣù ẹ̀yìn ènìyàn ìwọ mùsùlùmí ìwọ tètè mùsùlùmí ẹ̀yin káfìrí ẹ̀yin yahudi ẹ̀yin nasara ẹ̀yin tí ẹ ti gba ìsá ya ayíwọ̀ nìyànṣù afṣù sẹlẹ̀m ẹ̀mẹ́ gbígbé àlàáfíà islam ìrẹsẹ̀ àlàáfíà ni ẹ̀mẹ́ gbígbé àlàáfíà afṣù sẹlẹ̀m ẹ̀mẹ́ gbígbé àlàáfíà wà àtẹ̀mù tọ́ láti rọ̀ bàbá náà wọ́n náà máa gbé àlàáfíà kò sì máa fún ẹ̀wọ̀n ìlú jẹjẹ pàápàá nínú Ramadan wọ́n sínú arham lẹ́yìn náà kẹ́lẹ́pẹ́ ń sokùn ẹbí ẹbẹ́ yìí kí okùn ẹbí sọwọ́ yá lẹ́yìn náà wọ́n sọ́nà obì lẹ́yìn wọn náà sùn níyà táwọn yẹn bá ń sùn lọ́rọ́ lọ́rọ́ ẹ̀yẹ máa yẹn náfìlà ẹ̀mọ̀ yẹn tàhájú ẹ̀mọ̀ yẹn tàráwì ẹ̀mọ̀ yẹn kìámù lẹ́yìn wọ́n sọ́nà obì lẹ́yìn wọn náà sùn níyà tẹ́lẹ̀ kò jẹ́ náà bí sàlẹ̀ àlàáfíà lẹ́yìn wà jẹ́ náà onígbà tí wọ́n mọ̀ jẹ́ nà olówó rí pé ah, ojú àti bíi ṣe ìlú òkú ọwọ́ àti wọ́n rí pé sallallahu alaihi wasallam yíò anábì sẹ̀sẹ̀lẹ̀ èmi yóò kọ́ ọdún bí abdullahi abdul salam àwọn èèyàn mi lè jùlọ lọ àwọn yahood tí wọ́n gbọ́ pé mo gba islam wọn kẹ́ẹ̀dì lọ́wọ́ láì jẹ́ kó wọ́n mọ̀ pé mo gba islam kẹ́ẹ̀dì òkúta ní abdullahi abdul salam láàrin nígbòdò lè jẹ́ irú èèyàn ò ní ẹni ní farapamọ́ ẹgbẹ́ kan abdullahi bin salam ló farapamọ́ ní ọmọ kíláàsì àbíbi sẹlẹm ló bá ní àbíbi àwọn sáwọn ìyàwó tí ó bá ní ẹni kẹ́ ń jẹ láàrin àwọn afáà yìí ni wọ́n ń pè ní abdullahi bin salam wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ní kílẹ̀ rò pé ó sì tún àgbà ìsìlámù àwọn ẹni rẹ̀ nù àwọn ọmọ àwọn ẹni rẹ̀ àwọn ìran tó dáa láàrin wa nù gbogbo abágbà ìsìlámù kò lè gba ìsìlámù kò onígbà ìsìlámù bí ẹ ìlápọ̀pọ̀pọ̀ ìsìlámù kọ́ àdíkò lè gba ìsìlámù kò ní ìgbà ń fa assalamu alaikum ya abdallah jáde wá abdallah ọmọdé àti ṣe òun wà ní kílẹ̀ yọ́ sọ ń pààrọ̀ ní à ní wọ́n abdallah bí bẹ̀rẹ̀ àwọn ẹni jìbì àwọn bàbá rẹ̀ wọ́n balẹ̀ yíyẹ ìjọba àwọn bàbá rẹ̀ ọba change ìyàwó tó rẹ̀ wọ́n lójú sí ẹsẹ̀kẹsẹ̀ wọ́n change ó ní wà irú àwọn abdullahi bin salami ọlọ́wọ́ ń rí ìwò pé àwọn wọ̀nyẹ káwọn kálìdá àmà wọn olùyíkọ yóò mí ga kó lè bá gbọ́ yóò kò bíta lọ lè bá rọ̀ fún wa inna Allaha ولا يزال الذين كفروا في مرية منه حتى تعديهم الساعة بغتة أو يأتيهم عذاب يوم عقيم الملك يومئذ لله يحكم بينهم فالذين آمنوا وعملوا الصالحات في جنات النعيم والذين كفروا وكذبوا بآياتنا فأولئك لهم عذاب مهين أنا ولا يزال الذين كفروا في مرية منهم sẹ́láwọn alágbàgbọ́ àwọn kèfèrí wọn ò ní yé ṣe ìgbéyì méjì nípa Islam wọ́n máa ṣe ìrìgbà Kùránì náà ni àtàtà àti àwọn sáà lórí ìgbéyì méjì náà wà sí àkíyàmọ̀ ti bóra fún wọn tàbí kókòrò ìgbà bákàtà lójèjì àwọn بالله يحكم بينهم ولو سلا جلاني وهم ما نونا له وهم جنة وجنة له ولو بعمد مس ولو بعنو ما جنة الكوسي ولو بع فالذين آمنوا أمان تيران ثم طلب قلدوا وعملوا الصالحات تجد في جنات النعيم وهو أنواع جنة لبيرا ولو بعمد جنة لبيرا الكوسي والذين كفروا تيران ثم يجب أن يقول الله بعد ثم بوت ثم بوت ولا وبعد وكذبوا بآياتنا تونتبوا بعميانا وبتواري ميرا أولئك لهم عذاب مهين أولا نجا يقرأ يا بكو أتى يجي ولا أتى ما ذهب الإسلام ọ̀rọ̀ Yorùbá mo máa sọ wá pé àdúrà yẹn jiná gan-an àmọ́ kò

ẹlòmí náà tó dáhùn gbé lọ́wọ́ irọ́ ni gbogbo tó pépé díẹ̀ lọ́mọ̀ tó irọ́ ni gbogbo tí ń pọ̀pọ̀ mẹ́kó irọ́ ni gbogbo tí ń pèmè ní mẹ́kó irọ́ ni àmá àti sílẹ̀ yóò pé ọ̀nà ọ̀fún ọ̀nà ọ̀run ọba ọlọ́wà ní ọ̀run ọba sọ́jọ́ ọ̀nà fún ìbáná ó kọ̀là kú láyé rẹ̀ lọ́fàá tí a fi ń rọ̀ wá ọmọ kàdúrà ti aláwọ̀ máa rí na وأرينا باطلا باطلا وارزقنا اجتنابه الله jẹ́ àmàrọ́ nírọ́ ọbẹ̀ fọ́rọ́bà àti جناتي الله ọlọ́run jẹ́ alẹ́jìnà sí ọlọ́run والذين هاجروا في سبيل الله ثم قتلوا أو ماتوا ليرزقنهم الله رزقا حسنا وإن الله لهو خير الرازقين ليدخلنهم مدخلا يرضونه وإن الله لعليم حليم ذلك ومن عاقب بمثل ما عوقب به ثم بغي عليه لينصرنه الله وإن الله لعفو غفور الله سبحانه وتعالى وعروا يا مميرد أولوري والذين هاجروا في سبيل الله àwọn tó wọ́n ṣe ìjírá lójú àtọ́lọ́ ọba àwọn tó kọ́ mọ́kà lọ sí Abyssinia àwọn tó kò ní mọ́kà lọ sí Madina àwọn tó kò láwọn ìlú wọn káàkiri tí wọ́n lọ ṣe ìjírá fi ṣe bí lójú àtọ́lọ́ ọba tó mọ́ kó ti lò lẹ́yìn ní àmánà ẹ̀yà lójú ọ̀nà àwọn tó dé Mẹdínà wọ́n tó tẹ̀ wọ́n kó láàrin Mẹdínà wọ́n ti pa wọ́n الذين هاجروا تلعت وسجرة في سبيل الله ثم قتلوا من وطما أو ماتوا أبدا ما كفر ونان نري على رجوانا لا يرزقن أم الله والله والله مع السعادة الكفور إنك القمق رزقا حسنا عزك تدع وإن الله لأول خير الرازقين ọlọ́wọ́ba wọ̀láì olóòrùbá tí wọ́n ti láti tó dá sí àwọn ẹgbẹ́ tó wá kú wọ̀láì wọn kú wọ́n wà ní gbádùn ní wọ́n wà ní gbádùn ní ẹgbẹ̀kìlá ní mọ́dọ̀kálẹ̀ ní yorùbá ọ̀nà ọlọ́rin máa fi wọn sínú ààyè kan ibùgbé kẹfẹ́ pé ní wọ́n máa dùn sí ni wọ́n iná láàrín alimun alimun ومن عاقب بمثل ما عوقب به بين جاء انت ما في يا جميل يا بن جوي ثم بقي عليه توسع في الدنيا وانت هنا لو انسك لوريا ينصرن الله والله اللهم معنا لو نزار وانا لو لو ان الله لعفو غفور الله با وانا لو با نعم ذكروا وبعد ما ترجي الله مجا سامتكو فوا لو فاس كتا واي غبو تباكي فأطعد المغربة إشاءة أصبع قال فاتك اللهم إنك أقول أحب العفو وأعف عني مما ربي إلى النبي محمد صلى الله عليه وسلم مما واتي إلى عائشة رضي الله عنها ربي إلى النبي صلى الله عليه وسلم قال لك اليوم ليلة القدر كلمة يا نبي قولي اللهم إنك أقول تحب العفو وأعف عني قلنا لا أطلع سبيلية من القرآن الكريم إن الله لعفو غفور ọlọ́ọ̀ba onáà ni ọba tí máa ti àmójúkò fún ọba tí máa fojú ọlọ́mọta àtàmójúkò fún wa mọ́ta fojú ọlọ́ọ̀ba náà alamtara ذلك بأن الله يولد الليل في النهار ويولد النهار في الليل وأن الله سميع بصير نعم ذلك بأن الله هو الحق وأنما يدعون من دونه هو الباطل وأن الله وأن الله هو العلي الكبير أنا برا سريع سريع برا سريع البور دي وهو جنة أو يعني دي وهو ناني علوني ذلك برا سريع بأن الله يولد الليل في النهار ونامور ونوسع يجي النهار في الماء يوم وسنع النور وأن الله السميع بصير ọlọ́ọ̀bá náà ló lùgbọ́lọ́gbì lọ kò sí jẹ́ ìfẹ́tọ́lọ́ọ̀bá mi ọgbọ́ bá sí gbogbo jẹ́ ìfẹ́lọ́ọ̀bá mi rí subhanahu wa ta'ala ذلك بأن الله هو الحق ọlọ́rí bẹ́ẹ̀ ti pọ́lọ́ọ̀bá náà lọ bòdodo وأن ما يدعون من دون الله àbí gbogbo tí wọ́n pè lẹ́yìn ọlọ́ọ̀bá هو الباطل ìrọ́nà ìrọ́nà ìfà وأن الله هو العلي الكبير ọlọ́ọ̀bá olóòrọ̀bá tó ga gbogbo ìdúmọ̀ ga lọ ọlọ́run tó gbogbo ìdúmọ̀ tóbi lọ ọlọ́ọ̀bá mọ́ta àtàánù ọlọ́ọ̀bá jáàmù ọlọ́ọ̀lọ́mọ ọlọ́ọ̀bá kálíbà sílọ́ọ̀bá kálíbà wà nínú àwọn tí wọ́n gbére ẹ̀ta ìkéyàmà yóò fẹ́ kéré òkú délé náà kí láà ní tàwọn dẹ́gbà tẹ́ta àgbàgbé ara wa gbogbo owó tàà ń pa àwọn ìhà ẹ̀jẹ̀ ajé ẹ̀yìn àwọ̀ òkìkì àwọn gbogbo tán sílẹ̀ bá sún sílẹ̀ bá rọ̀ òjò ní ọ̀pá wa délé ó di àmọ́kámá ìwọ́n dúró láti máa wọ̀lá àkìrẹ̀ tó káyọ̀ wọ adì kan kámá rántí àlùkìyàmà kámá ṣẹ́ẹ̀rẹ̀ iṣẹ́ tá ألم تر أن الله أنزل من السماء ماء فتصبح الأرض مخضرة إن الله لطيف خبير له ما في السماوات وما في الأرض وإن الله لهو الغني الحميد ألم تر أن الله سخر لكم ما في الأرض والفلك تجري في البحر بأمره والفلك تجري في البحر بأمره ويمسك السماء أن تقع على الأرض إلا بإذنه إن الله لا إن الله بالناس لرؤوف رحيم وهو الذي أحياكم ثم يميتكم ثم يحييكم إن الإنسان لكفور ọlọ́run ọba ń pè lákàáyé wa nípa àwọn agbára rẹ̀ nípa olóhíyà rẹ̀ àtàwọn rúgbòbíyà rẹ̀ من ألم ترى أن الله أنزل من السماء ماء أيوري أن ترى بعدين روض غادي سماء الله بعدين روض غادي سماء ومثل الله فتصبح الأرض مهتدى مخدرة àwọn àlẹ́kẹ́dẹ́gbẹ́ tó ti gbé tó ti ga tí gbogbo ẹ̀ ti di tangidi yóò wà gírín padà inna Allah latiful khabir wallahi ọlọ́wọ́ ọba ọba aláàánú ni ọba tí ó fún kálukú nínú tó bá ti tó mọ̀ nípa gbogbo jáde ọlọ́wọ́ ọba yìí láwọn máa fi sàmà wá tí máa fi láàmù gbogbo tó wà ní sàmà tó wà lọ́dọ̀ tẹ́lẹ̀ ọba ni wa inna Allah latiful khabir ọlọ́wọ́ ọba yìí ọba tẹ́lẹ̀ ọba ni òbúkátà kẹ̀kẹ́ bí wà alàhàmẹ́gbẹ́ gbogbo tí ń jẹ́ ẹ̀yìn gbogbo tí ń jẹ́ ọ̀pẹ́ ti ẹ̀ní subhanahu wa ta'ala alam tara ẹ̀yìn lórí anna Allah sakhkhara lakum ma fil ard kọ́lọ́ ọba lọ́rọ̀ gbogbo tó wà wọ́n fúlùkà lẹ́yìn náà ọkọ̀ ojú omi ńláńlá tó lè fún gbogbo orúkọ lórí máa rẹ̀ tàbí lọ lórí lórí odò ẹgbẹ̀rẹ̀ ìfẹ́ ìgbáàrí bí amòrì pẹ̀lú àṣẹ rọ́ọ̀bà ni onímsìkò sọ ọlọ́run ló gbá sámà mú pẹ̀lú ògùn rẹ̀ tí ọ jábọ́ tí ọ tí máa jábọ́ rẹ̀ máa fi ya àánú rẹ̀ pọ̀ ọba àṣàkẹ́ ọ̀run ni huwa alladhi ahyaakum ọlọ́run sọ ilẹ̀ láàyè gbàkáàsì gbàkáàsì gbàkáàlájú ẹ̀jẹ̀ lájú àtọ̀ lájú jẹ̀dídì lájú ẹ̀rọ gbogbo ẹ̀ àwọn olókùn gbà kan gbà náà huwa alladhi ahyaakum ọlọ́sọ ilẹ̀ alọ́bí tààzí ọmọ ẹ̀yára kan ẹjọ́ mẹ́ríkà tàtínáà lábújá wọ́n ní ká ṣe bayan záwọn ìhùndú tààzí àwọn tí wọ́n wá bẹ̀rẹ̀ nígbà pé bí mẹ́ríkà tàtínáà lẹ́n tí ọkọ̀ rẹ̀ tẹ́láìsì gbogbo àwọn tó wá bẹ̀rẹ̀ bí àwọn bí dókítà bí àwọn tẹkinọ́lọ́jì gbogbo àwọn gbogbo wọ́n sá medical personnel adúgbòlò wọn tẹ wá wọ́n bí tàbí ọmọ ìyàwó tó sọ láìsí mo fẹ́ bẹ̀ yín ní kí ní kẹ̀ǹgbà yẹn lọ́rọ́ polio lágbára tó láǹfẹ́ eradicate polio mo ẹni ṣe gan tẹ́ ẹ ẹgbẹ́ wa eradicate polio ẹgbẹ́ eradicate malaria gbogbo àwọn bàbá malaria bàbá polio ẹ bá wa ká bàbá polio wọ́n yí ká bàbá rẹ̀ mú ní òkú ikú ikú ni gbogbo ẹ̀ náà ikú náà bẹ́ẹ̀ àti malaria ni àti polio ni àti typhoid ni ikú ni bàbá máa ní kò ṣeé ṣe kò ṣeé ṣe àrẹ́pẹ̀tẹ̀ àti gbogbo technology wa ààrí ọ̀nà ọlọ́run bá ń sọpọ̀ ẹgbẹ́ pé wọ́n lẹ́nu àyàkùn ọlọ́run ní kẹ́mọ́ ọ̀sẹ̀ mi sọmọ ìròmí mí náà ọlọ́run bá ti láti gba ìṣirò sí ẹyí innal insana lakafur ọmọ ènìyàn dájúdájú wallahi aláìmòrì ni tí ẹ̀bá ti kó lọmọ ènìyàn kó di mọ́mìnì aláìmòrì ni kájá bí i kádi mùsùlùmí kádi mọ́mìnì kádi mọ́sìn èyí láti jẹ́ pé mọ́rí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala جَعَلْنَا من سكنهم ناسكوه فلا ينازعنك في الأمر ودع إلى ربك إنك لعلى هدى مستقيم قل الله أعلم بما تعملون يحكم بينكم يوم القيامة فيما كنتم فيه تختلفون لكل أمة من جعلنا من سكن ببو على أمة قوكان لا صولة وسيوة موجب فوسكم هم ناسقها ثم تسوى بيه ولا ينبئنك في الأمم في الأمر ما جي أمه بها سلطان فليا الأمر يا الله با ودعو إلى ربك ما تسنات الله با ما كنت في إسلام إنك لعلى هدى مستقيم كل يجوانا التارة لو يجوانا إسلام يجوانا التارة ما جي كان يقول عليها قبه يويا تنكو يسين كمين ما بها سيو من إنني قدوتي وإن جادلوك به

bábà ló gbé ìsìláàmù gbà mí lọ bá wọn lóhun pé àwọn ẹlẹ́sìn kejì wa àwọn ọmọ ọgbẹ́ ẹ̀sìn kejì ẹ̀sìn tó gbé gbọdọ̀ lọ. àwọn ọmọ ìyẹn tí a lè ṣe ní ìnàní kàlámi yóò bá la nínú òun ọ̀sẹ̀ àkẹrọ̀ tí ìyẹn ọkọ̀ ṣeré ẹgbẹ́ tó wà ọlọ́mọdé àkòfò láyé kálùkìyàmà náà ألم تعلم أن الله يعلم ما في السماء والأرض إن ذلك في كتاب إن ذلك على الله يسير ألم تعلم أولم من آمن أن الله يعلم ما في السماء والأرض صلى الله سبحانه وتعالى أبو لمن ألم ببنتوا من سماء سليه inna dhalika fi gbogbo ètò alákọọlẹ gbogbo ẹbìtì ètò alákọọlẹ ní òtù dawul mahfud inna dhalika ala Allahi yasir gbogbo ètò ìrọ̀rùn fọlọ́ ọba mi subhanahu wa ta'ala akéde kí n tó ń fọlọ́ ọba mi wọ́n yà abuduna min dunillahi náà. wọ́n yà abuduna بصير وإذا تتلى عليهم آياتنا بينات تعرف في وجوه الذين كفروا المنكر يكادون يسقون بالذين يتلون عليهم آياتنا قل أفأنبئكم بشر من ذلكم النار وعدها الله الذين كفروا وبئس المصير الله سبحانه وتعالى إمام ما لم ينزل به سلطانا وما جسد كميل لن يلعب إن كيف يعرفون به ọmọ alẹ́tẹ̀lá oúnjẹ ìrìnlù tó onímọ̀ ń pa rẹ̀ wọ́n ga ń pè náà ni wọ́n onímọ̀ ń pa rẹ̀ bá ọmọ alẹ́gbọ́ọlùmínà ní nàfẹ́ àwọn alábòsí kò sẹ́gbẹ́ ràn wọ́n lọ́wọ́ kò sẹ́lẹ̀ ràn wọ́n pọ́n alábòsí wọ́n yìí náà tó tura àlẹ́yìn àyà tó náà tó bá ka àwọn àyà àlàyé tó ní ọdún tí èsì lù bẹ̀ tààrí fi wojú ilẹ̀ bí na kọfàrọ̀ mú kọ̀rọ̀ ó ti rí tó ojú àwọn kẹfẹ́rí àwọn tí wọ́n gbọ́rọ̀ bàbá ọkọ̀ rọ́pọ̀ yẹ̀kàbí na yẹ̀ṣẹ́ na bìlẹ̀bí na yẹ̀kìlú na àríyìn wọ́n bẹ̀rẹ̀ lè kọlu àwọn tó àyà àtàwọn tó ń kà àwọn àmì ọlọ́wà wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú kọlu àyà àfínà kúrò àfàwọ̀lábíokùn bí ṣẹ́rù ní ìdáàlìkún tí ó wá fún ọ ní ìròyìn bí ìṣọ́kùn fún ní ìròyìn tó búburú jẹ́ ṣe lọ tó burú jùlọ àmì náà rò náà ní mẹ́tẹ́kìlà wọ̀ wàdà allahu alladhina kafaru وعد الله الذين كفروا لهم بالسيدين كإسان كفري وبيد المسير أبو رجال جيه ما دارسي ألم دابا ما دارسي من أوروبا سان ولا يكال قيام نعم يا أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب ما قدر الله حق قدره إن الله لقوي عزيز الله أنكم يا ويلي يا بطل يا أيها الناس والله المسيحيين ضرب مثل فاستمعوا لا بدو لا بك عليه تلج تلج لا بك عليه فاستمعوا لا عباد عباد دادا مين عباد دادا فاستمعوا لمن الذين تدعون من دون gbogbo àwọn ọ̀bàtálá gbogbo àwọn ṣàgbó gbogbo àwọn ìtọ́jẹ̀ ìtọ́yá gbogbo àwọn ajé ìtẹ́ǹtì lẹ́yìn ọlọ́ọ̀bà lẹ́yìn akọkùnrin lọ́dọ̀ owó láwọn tí wọ́n lè jẹ́ ìsì wọn jọ òwúrà ìsì òun yẹ kọlọ́gbọ́ òmìnirò bá bó ṣe àti tí èsì máa lè gbà kankan lọ́wọ́ wọn wọ́n gbóyìn kàrẹ̀ dé síbá mú bẹ̀ ni ṣúgbà ní ẹgbẹ́ wà mú rẹ̀ kéré síbá mú ẹ̀wù ó ní wọ́n lọ sẹ́mà òun wọ́n yẹ tí wọ́n dùgbà bó láàyè ṣé aláyẹ sẹ́kù òdi dá padà lọ́rẹ̀ mọ́ àwọn scientist wọ́n ti wáyé pé tí èsì bá ti bàlẹ̀ ìkàbá ẹ̀ ń mú báyìí nǹkan ìsìnkú ní nature tó wà rẹ̀ tẹ̀lé tó bá bẹ́ẹ̀ tí ẹgbà ẹ̀rí ṣúgbà yìí gbà máa fún ẹ̀jì rẹ̀ gbà tẹ́kọ̀ iná ní ọgbẹ́ ọ́dìtò ó jẹ́ lójú ẹ̀sìn tí ó bà ní omi tí ó yóò kò máa ọlọ́ni ẹ̀rì dámà lọ́la tí ó máa rà àti ẹ̀bákọ̀ wọ èyí tó bókun lọ ṣe aláyẹ ẹ̀sìn lómi dọ́ọ̀fọ̀ tọ́ọ̀lì bó wà ní ẹni tí wọ́n ti ń wà nǹkan ọlùlẹ̀ lọ́pọlọ ẹni wà nǹkan lọ́pọlọ lóòtà ọlùlẹ̀ lọ́pọlọ òòtà tí ẹ wà nǹkan lọ́pọlọ náà ọlùlẹ̀ ọlùlẹ̀ ọlùlẹ̀

كيف يقول ما تكون الله ما تكون كان فاهم ما ما ما قدر الله حق قدره فاهم ما تكون ما قدر الله حق قدره يو تباركم ما قدر الله الله ده المفعول به أولي فاعل يوميا حتى حق قدره هو ملابا فيكم ملابا كيف يقول ملابا هو ما كان كميل يوم ملابا هو ما كان كميل يوم ملابا inna allah la qawiyyun aziz roba ona lo balagbara gbogbo yìí tí ẹni àwọn wá ilẹ̀ bòmí tí òun bọ̀ rẹ̀ ilẹ̀ ẹ̀rọ wárikiri ilẹ̀ tí rọ́ náà ní ọ̀rọ̀ àgbé ọmọ lọ́fà táwọn rọwọlá mama ne da takalmin kafi abin da ya taka ya tafi mama ne dam illa tawadu'an ma yusalluka lakalaka tani dalbani wa kam tata qaumun nadda wa kam dalada na kyauta ne um min ka alfa mawrud yaro ta ko to ne amma kam dalada da lobi yaro ta ko tima ne amma ọjọ́ president lẹ́gbẹ̀ẹ́jì ọjọ́ president sójà ọjọ́ president civilian ó di olùjẹ́ tó lè jẹ́ bẹ́ẹ̀ ó di ọgbẹ́ni tó náà sí kù náà wọ́n ti sọ fún ní olùkíkọ́ إن الله لقوي عزيز سيدا أجل الله والله إن يلدر أجله بقوي فيه الله يستفي من الملائكة رسلا الله يصطفي من الملائكة رسلا ومن الناس إن الله سميع بصير يعلم ما بين أيديهم وما خلفهم وإلى الله ترجع الأمور الله يستفي من الملائكة رسول الله بل ما سألته إنها ملائكة أسألتها هو جشي إذا ملائكة رسالة شيء أو كم بيبقوا جشي الله بعد ما أقول ملائكة جبريل إن الله ما نسمع النبي الله بعد nílẹ̀ nínú àti ní ọmọ ènìyàn náà lọ́nà àwọn kẹlẹ́sà àwọn nẹ́bí ọlọ́ọba àwọn òjíṣẹ́ ọlọ́ọba àwọn afáà tún náà àwọn náà jíjẹ́ lọ́ọba àwọn kan ní jíjẹ́ tèṣù tí máa pè é dùátún aláàbò àbújá ẹ̀nà àwọn tó wá gbẹ́gbẹ́ ẹnu ọ̀lẹ́jà ní káwọn náà ti fìlẹ̀ ọlọ́ọba múlá àti ká tóbi fẹ́ràn ọlọ́ọba ni rúgbọ́n mi omi lẹ́nu náà iná wá sami ọmọ bá sí ọlọ́ọba náà olùgbọ́rọ̀ jùlọ ọbọ̀ olùrìnà jùlọ يعلم ما بين أيديه وما خلفه ومن دون عدو ومن بلين وقبل ربا وإلى الله ترجع الأمور ọ̀dọ̀ ọlọ́ba gbogbo alámàrí ìjọ̀lẹ́ ìdarí sí gbogbo alámàrí pẹ́látà ọ̀dọ̀ ọlọ́dọ̀ ìdarí sí a lè gbẹ́sẹ̀ èsì ìtaàsí ní sí alìgbà rìsọ́ọ̀tẹ̀ alìgbà rìsọ́ọ̀tẹ̀ bí ajá máa ṣe dáadáa bá a ti ń kọjá nínú rọmọdán yìí kí rọmọdán náà kọjá lára wa kárípẹ́ ẹ̀kọ́ tí wọ́n kọ́ wa ní rọmọdán àti gbogbo àmì rọmọdán nìkan ó máa lọ ń gbèsè ayé wa dáadáa dáadáa dáadáa òdìkọ́ bá ti kóra wá ló dáadáa rọmọ̀ náà pé tó tọ́ gan jíjẹ mọ́mú ìyàwó wa àsúnmà bákan ní ọmọdé agbègbè tó bá dé ìwọ̀ náà kájìlẹ̀ ara nǹkan tó akọ́nù ọmọdé àmì ọlọ́dún يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير أنا عن أبو يرد عبد الله بن مسعود رضي الله عنه ادعوا يا أيها الذين آمنوا يا تتي وفي كذا جنب عشان كذا جنب ilé àṣẹ tí láti gbọ́ ọkẹ̀lẹ̀ àmùjọ ọ̀rọ̀ ìyá ayọ́ lẹ́bí ìlà àmánù ọlọ́run ni àpẹ̀yí tí àwọn ọba wá ń dán ọlọ́run kó bá tọ́lẹ̀ sí mọ́bí ìyá ayọ́ lẹ́bí ìlà àmánù ó ní náà ó ní wà náà ẹ̀rọ àti náà pẹ̀lú ọkàn ìdẹ̀tẹ̀rí ẹ̀kọ́ ẹ máa كل ما يحب الله ويرضى من الأقوال والأفعال الظاهرة والباطنة أما شيء واعبدوا ربكم واسالوا الخير أما سدادا أما سدادا لعلكم تفلحون كلبا وعنا وتودر يعني دعواي وذلك الجلالين الإلقاء وإما إما ركوع وزدوا إما سجود واعبدوا ربكم إما جسد الله وافعلوا الخير اما تدادا لعلكم تفلحون وجاهدوا في الله حق جهاده اما واجبنا جزلا تمام بس الجو بس اما سوى على فتي حق جهاده هو الله نسعى يسعه ضد مسلمين يسعيه الله you سبيشال الله you are selected you هو وما جعل عليكم في دين من عجل min harajì ọlọ́wọ́ ọba ọ̀dọ̀ bí wàhálà fún mẹ́sì dàpọ̀ sí wàhálà mẹ́sì gbogbo tó jẹ́sìn ọlọ́wọ́ ọba sí ní rọrùn fún wa ọlọ́wọ́ àdúpẹ́lẹ́ ọ̀tọ̀ sí wáyé mùsùlùmí ọmọ ẹ̀jẹ̀ aláìkùn fi dín min harajì nílẹ̀tẹ̀ àbíkùn ojú ọ̀nà bàbá ńlá ayé àgbà níbi ìlà ìfà náà tọ́lẹ̀ mi هو المسلمين من قبل وفي هذا هنا لقي مسلم لسوي مسلم في وادي باي مسلمين وفي هذا لا تتوى هنا مسلمين

ló ní ọ̀rán 50 years tó jẹ́ fáwọn èèyàn rẹ̀ táwọn kan gbogbo 95 years nípa ìfẹ́nú láti koran ìgbà kéde láti àbíjọ pé lórí 1000 50 years láti ní àwọn 50 years ọlọ́wà ní náà àwọn sáwọn èèyàn rẹ̀ tó jíjẹ́ fún orí nígbà jíjẹ́ fún wa èèyàn lẹ́bí náà sálẹ́bí náà jíjẹ́ fún wọn kò jíjẹ́ fún wa ààrí o ààrí o ọlọ́ọ̀bá ní sọ lánàá bí subhanahu wa ta'ala láti fi pán àdì umma muhammad lè ọlọ́gbà wà náà lọ́mọ muhammad lọ́fà ìwọ tó fi ṣe bídá ò sí dáadáa fánàbí ọ̀báyẹn ó pọn lójú wa ń lọ ọ̀báyẹn káwa lójú wọ́n ni àmì jẹ́ fún wọn àwọn tàbílẹ́yìn rẹ̀ ní al'umma muhammad àwa al'umma muhammad láàjẹ́rẹ̀ lẹ́bí ní àwọn ẹgbẹ́ gbọ́ ayé al'umma muhammad sálẹ́bí ní ohun jẹ́ fún àwọn ìyá rẹ̀ tó rí bẹ́ẹ̀ lọ́jọ́ jẹ́ fún wọn al'umma muhammad kò bẹ́ẹ̀ ni lẹ́bí ní ohun jẹ́ fún ọlọ́run bá mi sọ ẹ̀ tí ìdáyé nígbàtí ní ó fi jíṣẹ́ gbóòlùgbò rá jẹ́rì gba ọlọ́ọ̀bá sọtíra kalẹ̀ fún wa tí àtọ́lọ́ tó kàkọ́ tó sọ pàgbé láàrín kalẹ̀ kìtàbù láàrín ìbàfẹ́ kò sí ìmẹ́jì bẹ̀ akábẹ́ àtẹ̀dábọ́ inú tíra náà lọ́wọ́ kò sọ تكون شهداء للناس أجل لابن يومين الله أبا سبحانه وتأقيموا الصلاة أما كان يجب إما دلو دلو مثل شريك وأتوا الزكاة إما الزكاة وأعتصموا بالله هو مو... الله نكاد مو أما مو يوتس بابا يوتس ملي يكون أقول أدوك كبرائي لكو كاتلي أجاد الرسول jádánù gbogbo tí a rí mẹ́lẹ̀ ẹlẹ́lẹ́ ìwúlẹ̀ ẹ̀kẹ́ jáde ọ̀ká tí mọ̀ wà pé yóò ṣòro díẹ̀ láti ṣe ni tí àfá wa dádébọ̀tọ̀ Dr. sharafudin olùwàtọ̀ sí gbẹ́rẹ́ pẹ̀lú wa bléèdì kọ máa rí gbogbo omi gbogbo eléyìí ó ṣòro díẹ̀ ó ní àmọ́dápọ̀ bá gbé nǹkan mi ní bí lùkúbì lórí separation kọ́lẹ̀ ti scanning kó bí wà kọ́ wọ́n yọ kúrò ó di ìwòtò wá só mọ́lẹ̀ tí ẹ́ sínkù rẹ̀ ti jàkó bẹ̀ sọ sí ní odò àbíkọ́ tí ẹ fọ́ ọ̀fọ́ mọ́lẹ̀ ó di ìwà ọlọ́ọ̀bà mọ́sọ̀ wá ní ọlọ́ọ̀bà wọ́n àtẹ́sìmọ̀ billahi wa mawlaakum ọlọ́ọ̀bà ní kí ẹ dìbò onáàlì ọba tó tẹ́ ní ìpìlì ọlọ́ọ̀bà ní gbàtọ̀ ní mọ̀lá òní ọlọ́ọ̀bà ọmọ ìyá ìmáàdàlá ọlọ́ọ̀bà lórúkẹ̀ ìta àkókèrèdé ọlọ́mọ́sá kàrẹ́sì fọ́lọ́ọ̀bà ọlọ́ọ̀bà mọ́sá tún ní olùlọ́ọ̀fọ́ àmọ́sá tẹ́mù táfẹ́yìtì ọlọ́ọ̀bà tánú wà látàríkìyàmà ọlá kùránù kẹrì ọlá ilẹ̀lẹ́lá سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك الحمد لله والصلاة والسلام على رسول àwọn ní parí Ramadan báyìí káríta ń gbìyànjú láti ṣe ìrànlọ́wọ́ tó tó yí kọmọ lọ títà wa Rashidat Abdulgani ó fún one thousand naira ájíà wa Khadija ó fún thirty thousand naira fún ètò tafsir ó fún wa ní 30,000 fún àwọn ọmọ òrukàn títà wa Professor Rashida láti Malaysia òun náà fún ní 50,000 naira ọlọ́kọ̀ọ́bà àtàwọlẹ́fẹ̀ẹ́rẹ̀ ọlá Qur'an al-Karim ọlá la ilaha illallah náà kàrìtẹ̀rẹ̀sìs dọ́rọ̀ àwọn àbúrà bẹ̀rẹ̀gbẹ́ tí àwọn náà sẹ́láìsì tí àwọn náà sẹ́láìsì gbogbo àwọn náà fún ní gíríwọlé eh, aláàtiwọlé òun náà fún ní 50,000 naira ó ní fún iṣẹ́ tí wọ́n ti lọ́ lẹ́yìn ọkọ̀ ten thousand naira fáwọn olùkàn oníkọ́mọ ẹgbẹ́ tọ́sí tó ń gbẹ lọ́ba fún ìyàwó tọ̀yídà sọ̀tọ̀láìsì oníkà fúrúdù ọlọ́ọ̀bà ọlọ́ọ̀ kó sí àánú ọlọ́ọ̀bà ìjájú pàdé ní àjẹmínà gbogbo àwọn tó ń tàbí àfúnà ìwọ́n náà wá tàbí àfáwọn òkú rẹ̀ ó di àwọn ìṣẹ́lẹ̀ èyí jẹ́gbẹ̀rún tó ń kíkà kiri ní alẹ́ ìrẹ́gbẹ̀rù àbí mẹ́ta tẹ́lẹ̀ àgbẹ̀rù àwọn òkú ìrẹ́gbẹ̀rù àbámálà òtúkú bá obìnrin yìíyá àmì ìbẹ̀rẹ̀ òkú jẹ́lẹ̀ àwọn iṣẹ́ ilé ìmọ̀ ṣe bù ṣe dáwà ṣe ọ̀rán dáwọn ọ ọ ọ ọ situation ó dìde láti rùkú sọ pé sí kírùn bá nǹkan ní ìsẹ̀pọ̀ tó ṣe títí tá fi kírùn darí a fi kírùn tán ó wá kírùn tán òun náà ló wá ní gbẹ́tọ̀ sọ́rí pé òun ò san anything pé ó dìgbà tí a bá ṣe rí mistake báhùn bóyá bí ẹ̀mí ìdí abẹ́ mẹ́ta ó tó ti pé yóò jẹ nǹkan tí yóò ṣe sùjúdù kọ̀bílé àríbá ìmáàmù ló kí o báwọn yàrá ibi sẹ́mi aláwọ̀ ọba rán ẹ̀jẹ́ àbọ́yẹ̀kọ́ sakọ̀bìrí torí lọ́dọ̀ àwọn àfáà pàápàá jùlọ àwọn ànábìlà wọ́n gbà pé sẹ́mi Allahu liman hamida rabbana nínú àwọn òjòòbò àwọn súnà tó lágbára ní kí súnà báyìí ti ké méjì mẹ́ta ìdánilké ẹ̀sẹ̀ kọ̀bìrí àbí bàdí ìjọ ẹ̀kọ́ sí bẹ̀rẹ̀ ní ìjọ ẹ̀kọ́ ṣe torí ó

سبحانك اللهم بأمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك